وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أدقف الله سبحانه وتعالى الطريقات قالهم فوانبوا محمد صلى الله عليه وآله وصحبه وسلم إتاج قالهم كما بورا لي النبوة محمد أتي أوان صحابي النبوة محمد أتي بقوى الأمة نبي لا فقط تتجاوز القيامة àbẹ̀rẹ̀ wọn bá kó dáàbò bo ẹnìkọ̀ọ̀kan wa kúrò níbi àwọn iṣẹ́ aburú ọwọ́ wa kó dáàbò bo wa kúrò níbi àwọn àṣìṣe wa kó dáàbò bo wa kúrò níbi àwọn èèmà sí àwọn ẹ̀ṣẹ̀ tí èèyàn ń ṣẹ̀ tí máa ń ha níwájú ọlọ́run àbẹ̀rẹ̀ wọn bá pẹ̀lú ìfaragbólẹ̀ wa nínú oṣù Ramadan yìí àfiṣe akasọ̀ síwájú ọlọ́run kọ́lọ̀n kó má fẹ́ ìyọnu sí tí a ń bẹ nínú rẹ̀ yìí òun náà ní ọjọ́ keje nínú oṣù Ramadan fourteen forty six tí í ṣe ọjọ́ keje bákan náà nínú oṣù March twenty twenty five a rí i pé òǹkà méjèèjì ó lọ papọ̀ ní dèdè ara wọn èyí tí ó máa jẹ́ ìbánisọ̀rọ̀ wa lónìí. òun náà ni sunanu siyam wa adabuhu àwọn ìlànà òjíṣẹ́ ọlọ́run tó jẹ́ àwọn ẹ̀kọ́ tí ànábì máa ń lò láti fi gba ààwẹ̀ eléyìí tí ó máa jẹ́ ẹ̀kọ́ fún àwa náà ìlànà ànábì ni àwọn nǹkan tí a fẹ́ máa kà yìí àwọn ẹ̀kọ́ tí ànábì sallallahu alayhi wa sallam tó máa fi ń bá oṣù Ramadan lò òun náà làwọn tá a fẹ́ máa sọ fúnra wa yìí torí ẹ̀ afẹ́ mú wọn kó lè bá a máa jẹ́ ìrántí bákan náà ó sì máa jẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ àti ìmà fún àwọn tí a ti mà á ó sì máa jẹ́ ìrántí fún àwọn tí wọ́n ti máa ń pa rẹ̀ tẹ́lẹ̀ nínú àwọn súnà tí ó ń ṣe ọlọ́run ọba tó jẹ́ ìlànà nábì bá nábì ṣe máa ń gbà gba àwẹ̀ àní tó jẹ́ súnà nulfitri ìlànà bí a ṣe ń ṣinu nínú ìlànà ìṣínú tó jẹ́ ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá a bá fẹ́ ṣínú lẹ́yìn ìgbà tó oòrùn bá ti wọ̀ òun náà ni ta'jilu al-fitri inda tahaqquq min ghurub ash-shams ká tètè ṣínú ní kíákíá nígbà tá a bá ti lè rí oòrùn ti wọ̀ ká ṣínú lẹ́sẹ̀kẹsẹ̀ ká má lọ ìṣínú lára eléyìí ni ìlànà nẹ́gbọ́ Muhammad sallallahu alayhi wa sallam tójúṣe ọlọ́run ọba sì sọ àǹfààní rẹ̀ fún wa. nínú hadith alfawa sahel bin sa'ad radiyallahu ta'ala anhu anna rasulallahi sallallahu alayhi wa sallam qaal la yazalu an-nasu bi khayrin ma ajjalu al-fitra rawahu al-bukhari wa muslim alfawa sahel bin sa'ad wọ́n ní òjúṣe ọlọ́run ọba sọ wípé àwọn wọn ò ní yé máa bẹ pẹ̀lú oore lópin ìgbà tí wọ́n bá ń tètè ṣínú tí wọn ò máa lọ ìṣínú wọn lára ìyẹn ni pé lópin ìgbà tí wọ́n bá ti ṣínú ní kété tí oòrùn bá ti wọ̀ tí wọ́n ń ṣínú ó ń ṣe ọlọ́run ọba ní ilé yóò máa jẹ́ okùnfà okùnfà orí látọ̀dọ̀ ọlọ́run fún wa. alimami Bukhari àti imam Muslim àwọn náà ni wọ́n gbé hadith yìí jáde bákan náà lárí ẹgbàá wa لطد الفاوى أبو هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يزال الدين ظاهرا ما عجل الناس الفطر لأن اليهود والنصارى يؤخرون رواه أحمد وأبو داود صححه صحح إسناده النووي وحسنه الألباني nínú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí albawa abu huraira gbé gbà wá rẹ̀ wá sí ti bọ́ wa ó ṣe ọlọ́run ọba ní àwọn èèyàn la yazalu dín zahiran ẹ̀sìn oníyé máa borí yẹn ni pé ẹ̀sìn yóò jẹ́ ní tí ó máa borí lórí ilẹ̀ máa ajala nasul fitra lópin ìgbà táwọn èèyàn bá ń tètè ṣínú lópin ìgbà táwọn èèyàn bá ń tètè ṣínú ẹ̀sìn máa borí yẹn pé ẹ̀sìn ọlọ́run ọba yóò máa jẹ tí yóò máa borí lórí ilẹ̀ lópin ìgbà táwọn èèyàn tí wọ́n bá ń tètè ṣinú àwọn ìyàwó onáà làwọn mùsùlùmí pẹ̀lú ọ̀rọ̀ tá nàbì sọ lẹ́yìn ẹ̀fọ́ ilẹ̀ annal yahuda wa nasara yu'akhirun ó ń ṣe ọlọ́run ọba nítorí pé àwọn yahud àti àwọn nasara àwọn alùpùpùtàbí méjì nìyẹn tí wọ́n yàtọ̀ sí àwa mùsùlùmí ó ń ṣe ọlọ́run ọba ní àwọn tiwọn ìlànà wọn àti ìṣesí wọn ni pé tó bá gbàwẹ̀ wọn kì í tètè ṣinú lásìkò ìṣinú wọn bá tó wọn kì tètè ṣinú. so ó túmọ̀ sí wípé nínú tí yóò mú àràṣe bá ìsìn ọlọ́run àti àwa tí à ń bẹ lórí ẹ̀sìn yẹn lórí ilẹ̀ òun náà ni ta'jil al-fitri ká tètè máa ṣinú eléyìí jẹ́ nú àwọn ẹ̀kọ́ tí a máa lò ká tètè máa ṣinú ẹlòmíín bẹ nínú wa tó ń bá wọ̀ tán yóò máa wá wo wípé ilẹ̀ ò tí ó dìgbà tí ilẹ̀ bá dúdú dáadáa ohun tó ṣinú kódà ẹlòmíì a máa sọ ìfìkọ́rẹ̀ lẹ́ni tó fi ń ṣe fáàrí pé à èmi ò máa kí n tètè ṣinú tèmi kódà tó bá rẹni tó fẹ́ tètè ṣinú ní kété tí oòrùn bá wọ̀ yóò máa ní à ẹ̀yin ò tiẹ̀ lẹ́mìí àwẹ̀ ẹ ti abẹ́sáré ṣinú náà nu à ẹbẹ́ ẹ lè ṣinú gan fóònù tó wọ̀ gan pàápàá ó ti máa fóònù ti wọ̀ ṣùgbọ́n ìtètè ṣinú ẹni yẹn olúfẹ́fẹ́ nu àbùkù kan yóò máa wá wo bí gba pé àìtètè ṣinú yẹn yàní ọlá kan ni fóun ipò kan ni lọ́dọ̀ ọlọ́run ọba fóun bẹ́ẹ̀ sì ni nǹkan yìí ìwà tí ò dáa ni nínú Islam ìwà tí ò dáa ni torí ẹ̀ tóorun bá ti wọ̀ ẹ má jà á máa lọ́ra sínú ó lè máa jẹ́ sábà bí okùn kóore fáwa náà ó sì lè máa jẹ́ sábà bí oore àti ìborí fún ẹ̀sìn wa tí ṣe Islam lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ tó jẹ́ ìlànà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá a bá fẹ́ sínú òun náà ni ká sọ gbólóhùn tó di ṣe ọlọ́run ọba máa ń sọ nígbà tí ìṣinú bá tó tànàbí bá ṣinú kété gbólóhùn yìí ká gbìyànjú ká mọ̀ àwa tá a bá máa kéwù àwa tá a bá máa kéwù ká gbìyànjú àwọn tí wọ́n tí wọ́n translate sí èdè èdè Yorùbá ní ti Lárúbáwá Lárúbáwá ni wọ́n wá fi Yorùbá kọ àbí èbó ni wọ́n fi Yorùbá kọ ẹ jẹ́ ká gbìyànjú ká ha tá a bá ti ha gbogbo ìgbà tá a bá ti gbà àwẹ̀ ọ̀ràn yẹn ní náfìlà ni a lè máa wí yóò máa túmọ̀ sí pé àwẹ̀ wa yẹn à ń gbà a tún gba àwọn tó jẹ́ súnà náà pẹ̀lú rẹ̀ ní ládàá. kí ni nǹkan náà nígbà tí a bá fẹ́ sínú yusannu an yuqalu inda al-iftar dhahaba az-zama'u wabtallat al-'uruq wa thabata al-ajru insha Allah. nínú tó jẹ́ súnà ìlànà nẹ́gbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam bá nàbì máa ń wí ní ọ̀rọ̀ òun náà ni pé ńgbà tí a bá fẹ́ ṣínú ká sọ pé zahaba az-zama'u wa tallat al-'urub wa thabata al-ajru insha allah kì í ṣe dandan ká wí ṣùgbọ́n tá a bá máa wí ó dáa púpọ̀ ká máa wí. gẹ́gẹ́ bá a ṣe rí ìtọ́ka fún látọ̀dọ̀ àwa ibn umar radiyallahu ta'ala anhuma qala kana rasulullah sallallahu alayhi wa sallam. إذا أفطر قال ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله رواه أبو داود والنسائي وحسنه ابن حجر والألباني الفاوى عبد الله بن عمر ولن شاء الله صلى الله عليه وسلم ثم باتي باوي nígbà tí wọ́n bá wá fẹ́ ṣínú ànábì wa sọ وابتلت العروق wasabata al-ajru insha allah àwọn gbólóhùn yìí ká fi kó àwọn ọmọ wa àwa tá a jábọ̀ onílé kí ó tá a ká àwọn ọmọ ní ẹ̀kọ́ ẹ̀sìn lára àwọn ẹ̀kọ́ tí ó yẹ kí àwọn ọmọ tá a bá ń kọ́ ká mà láti máa lò nínú oṣù Ramadan tó náà lélẹ́ yìí náà so nínú àwọn súnà míì òun náà nìkẹyìn ó bẹ lọ́hùn báadẹ́lì fitiri tẹ́yà bá ti sinú báyìí ó tọrọ tó bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́hun ó lè má gùn púpọ̀ rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar wa ila ghayri dhalik kábẹ́ lọ́wọ́ ọba pẹ̀lú ntá fẹ́ nínú orí ayé àti tàlùkìyàmà kábẹ́ lọ́wọ́ àforíjìn àti ìkẹ́ àti àánú fáwọn òbí wa àti gbogbo mùsùlùmí kábẹ́ lọ́wọ́ àránṣẹ́ fún ẹ̀sìn Islam àti gbogbo mùsùlùmí lórí ilẹ̀ ayé eléyìí nínú àwọn nǹkan tó dáa púpọ̀ láti máa ṣe ni. ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tó yẹ kí tó tún jẹ́ ìlànà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam onáà ní sunanu suhur bidon misin sunanu suhur àwọn sunna jíjẹ sàárì àwọn súnà jíjẹ sàárì sùhúrù wà pẹ̀lú kápẹ́ sí pẹ̀lú dọ́mà bẹ́ẹ̀ ni sàhúrù náà wà pẹ̀lú fatha tá a bá pè ní sùhúrù yóò máa jẹ́ jíjẹ oúnjẹ sàárì tàbá pé ní asahur yóò máa jẹ oúnjẹ tá à ń jẹ gangan fún sàárì lára àwọn tó jẹ sunna nebua muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní bí jíjẹ sàárì sàárì jíjẹ fúnra rẹ̀ gangan sunna ni ìyẹn ni pé téèyàn bá jẹ sàárì kò túmọ̀ sí pé àwẹ̀ rẹ̀ ò da àbí kò lálàáfíà àwẹ̀ rẹ̀ lálàáfíà ṣùgbọ́n nù súnà tó jẹ́ ìṣe àti àṣà nẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó sì jẹ́ ìṣe àwa mùsùlùmí òun náà ní ká máa jẹ sààrì wasahur barakatun oúnjẹ sààrì tá a wá ń jẹun náà omi sààrì tá a mu tíì tá a mu ní sààrì ẹ̀kọ́ tá a ń gbé mu àti gbogbo tá a ń jẹ ẹran tá a ń jẹ ẹja tá a ń jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan yìí náà pátápátá àlùbáríkà tó wà ń bẹ fún wọn fún àwa tá a bá ń jẹ nísàárì. عن انس بن مالك رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم تسحروا فان في السحور بركه رواه البخاري ومسلم لا تضع الفاء انس بن مالك قال ما ينسي افاء اكبر لنا اصحاب النبي محمد wọ́n là nẹ́bí ní tasaharu ẹ máa jẹ sàárì tasaharu ẹ máa jẹ sàárì ànábì pa wá láṣẹ àṣẹ ìpèpè sí ń ta nífẹ̀ẹ́ sí ká máa ṣe oṣù ọlọ́run ọba nípa inna fi sahur baraka oṣù ọlọ́run ọba ní oúnjẹ sàárì tẹ́ ẹ rí yẹn àlùbáríkà wà nínú oúnjẹ sàárì fúnra rẹ̀ ìbùkún wà nínú oúnjẹ sàárì tá a máa ń jẹ yẹn tòlá fi pé ẹni tó bá ń gbà wọlé ẹ̀jẹ̀ sàárì ó ń mí sí àlùbáríkà tí ń bẹ láàrú oúnjẹ sàárì yẹn ó ń bẹ fún un sotori yẹ ká máa jẹ sààrì nínú sunna nebo muhammed nínú lana islam onani aa nínú hadith tó jẹ́ riwaya mi látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ṣe ọlọ́wọ́ bá ní faslu ma bayna siyamina wa siyami ahli kitabi aklatu sahur rawahu muslim ó ṣe ọlọ́wọ́ bá ní ààlà àbí ààlà tó wà láàrin ààwẹ̀ ti àwa mùsùlùmí àti ààwẹ̀ táwọn tí kìí ṣe mùsùlùmí ń gbà òun náà ni akilẹ̀tù sahur oúnjẹ sàárì jíjẹ. a rí i pé àwa nìkan kọ́ la máa ń gba ààwẹ̀ ṣùgbọ́n ká jẹ sàárì nínú àlàáda àti ìṣe àti ìlànà tàwa mùsùlùmí tábára wọn míì tí wọn náà bá láwọn ń jẹ sàárì káwọn tó gbààwẹ̀ láì ṣe mùsùlùmí wọn búrú rẹ̀ lọ́dọ̀ wa ni. Ada wa mùsùlùmí ni so ó ṣe ọlọ́run ọba ní ìyàtọ̀ tí ń bẹ láàrin ààlà tó wà láàrin àwẹ̀ tiwa àtàwọn tí kì í ṣe mùsùlùmí oúnjẹ sààrì jíjẹ ara rẹ̀ ni so alimami muslim àwọn ni wọ́n gbé hadisi jáde wa min barakati sahur wa fawaidihi nínú àwọn alibarika tó ń bẹ nínú sààrì anabi ò sọ pé alibarika báyìí pàtó òun ni ṣùgbọ́n gbogbo tá a bá ń pè ní báràkà tá a ń pè lóore tá a ń pè ní ìbùkún ló ń bẹ níbi oúnjẹ sàárì tá a ń jẹ yẹn ṣùgbọ́n àwọn àlùfẹ́ẹ̀sì wọ́n wá ṣègbìyànjú wọ́n mú àwọn nǹkan kan jáde pé nínú àwọn àlùbáríkà tí ń bẹ bí sàárì jíjẹ àtàwọn àǹfààní tó wà ń bẹ annahu ittiba'u li sunnati nabiyyi sallallahu alayhi wa sallam sàárì jíjẹ ó jẹ́ ìtẹ̀lé sunna anabiwa muhammad ó jẹ́ ìtẹ̀lé sunna anabiwa muhammad torí pé ànábì sọ ànábì rẹ̀ máa ń ṣe so mùsùlùmí tó bá máa ń jẹ sàárì ó ń tẹ̀lé súnà ànábì ni sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì anna fihi mukhalafata ahli alkitab fa innahum ibi sàárì jíjẹ ó ń bẹ níbẹ̀ ìyapa àwọn tí wọ́n já wọn tí kì í ṣe mùsùlùmí nínú àwọn yahudi àtàwọn nasara torí wípé lára ìpele ẹ̀sìn wa òun náà ni wípé a gbọ́dọ̀ máa kọ́ ṣe wọn ṣẹ̀sìn a gbọ́dọ̀ máa kọ́ ìṣe wọn ṣe ẹ̀sìn rárá ẹ̀sìn wa dá dúró kò rí kọ́ ṣe kankan ká tó mọ̀ pé ìsìlámù exist ó ń bẹ láwùjọ ó ń bẹ lórí ilẹ̀ òun gẹ́gẹ́ ti ní àwọn àmì àti àpẹẹrẹ téèyàn fi máa ń mọ̀ tí ò ní di káta kó epo kó yọ̀ kó mangi kó táìmì kó kọrí sí ìsìlámù oníbi ẹ̀ islam fúnra ara rẹ̀ ti láwọn qualities ó ti láwọn ìròyìn ó ti láwọn symbols àwọn àlàmọ́tò àwọn àpẹẹrẹ téèyàn fi máa ń islam mọ̀ gbogbo ibi tí islam bá wà sòtórí islam kò bùkátà káwa tá a fẹ́ ṣe ká lọ máa wo àwòkọ́ṣe àwọn nǹkan tí ì ṣe mùsùlùmí káwa sọ pé a fẹ́ máa introduce a fẹ́ máa gbé wọlé sí islam wa rárá a nídìí ẹ̀ islam yàtọ̀ sí yẹn so lára ìpìlẹ̀ islam wa náà ni mukhalafatu gẹ́rì mùsùlùmí ká yapa àwọn tí wọ́n yé ṣe mùsùlùmí lórí ìlànà ẹ̀sìn wọn ká má ṣe tí ó máa jọ ìlànà ẹ̀sìn wọn àti ibi tí ẹ̀sìn wa bá ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ká ṣe dẹ̀. so níbi sàárì jíjẹ ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyapa ìlànà àwọn tí kì í ṣe mùsùlùmí torí pé àwọn gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ṣáájú ànábì ní wọ̀nyí jẹ sàárì níbi àwọn ẹ̀jẹ̀ wọn. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn tí àwọn àlùfáà mú wa annahu ma'unatun lil insani ala ibadati siyam sààrì jíjẹ tó máa ń jẹ́ ìrànlọ́wọ́ agbára fún ẹni tó fẹ́ gbààwẹ̀ láti lè rí ìjọsìn ààwẹ̀ yẹn ṣe nígbà tó o bá jẹ sààrì at least láwọn bíi àsìkò díẹ̀ ara ó sì le kára tó padà máa wá béèrè fóúnjẹ ọkàn ó sì rin kẹ́mi tó padà máa béèrè fómi láwọn àsìkò díẹ̀ á pé bí ó ti rí nìyẹn yàtọ̀ sẹ́ni tó já sí pé ihun tó jẹ sùn lálẹ́ àná òun náà ló tó ń kọ́ńtínú ló fi ń gbáwẹ̀ so a rí i pé ìṣesí tiẹ̀ yóò tètè máa béèrè fún jíjẹ mímu ju ẹni tó ń jẹ sààrì lọ lẹ́yìn náà ni pé wọ́n nínú rẹ̀ òun náà ni wípé sààrì jíjẹ atẹ̀sábùb lè bíkiri wà dùhàì wà tàmazínà tìlìjàbà sààrì jíjẹ tẹ́ rí yẹn ó máa ń jẹ́ àsábàbí ìrántí ọlọ́run fẹ́ni tí máa ń jẹ sàárì gẹ́gẹ́ bí wípé àsìkò sàárì jíjẹ àsìkò gbígbàdúrà ni tẹ́ ẹ bá tọrọ stikfar lásìkò tá àlùfájà ìtì yọ so látara pé yẹn fẹ́ jẹ sàárì ẹni tí ò rántí jí sàárì ó fa tí ó fi jí nígbà tó bá ti lẹ́mìí pé òun fẹ́ jẹ sàárì yóò jí àwọn àsìkò gbígbàdúrà yẹn kódà yìí ń jẹun lọ́wọ́ ni àbò ń ṣe nǹkan kan ni yóò tún lè láǹfààní àti máa bẹ lọ́hùn tó fẹ́ àti máa tọrọ àforíjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti lè ṣe kòńgẹ́ gbígbàdúrà. nínú ẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún tàdáàrú ní yàtí sáwọn liman aghfala anha qabla an yanam sàárì jíjẹ téèyàn bá jí pé yẹn fẹ́ ja sàárì yóò jẹ okùnfà téèyàn ó fi lè ní àníyàn pé fẹ́ gbáwẹ̀ tó bá lọ jásí pé bóyá èèyàn ti ẹ̀gbàgbé sùn lọ lálẹ́ àná èèyàn sùn láyè lẹ́mìí pé èèyàn fẹ́ gbààwẹ̀ ó kàn sùn lọ ragbadú bóyá bó ti kírun tán báyìí tó délé báyìí ẹjọ́ ló lóun rò ibi ẹjọ́ ló sùn lọ sí tó tó bá jí sáàrì tó jí pòun fẹ́ jẹ sáàrì automatically àníyàn pòun fẹ́ gbààwẹ̀ ti dìde pẹ̀lú ẹ̀ nínú òfin ẹ̀sìn sì ni wípé ààwẹ̀ gbígbà a gbọ́dọ̀ láníyàn pa afẹ́ gbà á síwájú kí àlùfájàrí tó yọ ẹni tí ò bá ti láníyàn kó ń fẹ́ gbààwẹ̀ ká àlùfájàrí tó yọ man lam yubayyit as-siyam qabla al-fajri fala siyama lahu ẹni tí ò bá ti láníyàn kó ń fẹ́ gbààwẹ̀ ká àlùfájàrí tó yọ ẹni ò láwẹ̀ ọjọ́ yẹn kò sì gbọ́dọ̀ má gbà ṣùgbọ́n sáàrì jíjẹ téèyàn bá ń jí fún sáàrì so àníyàn ó máa bẹ fún yẹn lára àǹfààní rẹ̀ nìyẹn ẹlẹ́kẹ̀ẹ́fà yòókọ́wí nàṣàtọ̀ sọ̀ìm sàárì jíjẹ a máa fún ẹni tí ń gbààwẹ̀ lókun àtagbára yàtọ̀ sí ẹni tó já tó òun gbà á yípo àgbà yípo àwọn nǹkan kó tètè máa wík lára tiẹ̀ ju ẹni tó já tó máa ń jẹ sàárì lọ so nínú àwọn àǹfààní tó ń bẹ níbi sàárì jíjẹ tí àwọn onímọ̀ nínú Islam tí wọ́n mú yọ tí wọ́n fà jáde òun náà ní eléyìí so nínú àwọn ẹ̀kọ́ sàárì jíjẹ wá nìyí sàárì wa tá a bá fẹ́ jẹ nínú súnà tó jẹ́ ìlànà nẹ́gbọ́ Muhammad sallallahu alayhi wa sallam oníná ní ta'khiru sahur ma lam yakhsha tulu'al fajr oúnjẹ sàárì wa tá a fẹ́ jẹ yẹn ká dìlé rẹ̀ sí ọwọ́ gbẹ̀yìn pẹ̀lú wípé kárí wípé táìmù tó kù tá a fi jẹ tán kò ní pẹ́ sígbà tá alifájà yóò fi yọ alifájà yóò dẹ̀ ní yọba wa nídìí oúnjẹ eléyìí ni ẹ̀kọ́ Islam pẹ̀lú hadith tari látọ̀dọ̀ alfawa anas anna zaidan anna zaida bna sabitin haddathahu anas ni zaida ọmọ sabit ló sọ̀rọ̀ yìí fún àwọn annahum tasaharu ma annabi sallallahu alayhi wa sallama thumma qamu ila salat ó láwọn jẹ sàárì pẹ̀lú ànábì àwọn àtànábì jọ jẹ sàárì ìgbà táwọn àtànábì jọ jẹ sàárì báwọn ti jẹ sàárì tán òun náà làwọn dìde láti lọ kírun kóòtù àlùfáà wa Anas ni mo wá sọ pé kam baynahuma táìmù mélòó àsìkò mélòó ló ń bẹ láàrin sàárì àtìgbà tẹ ibi kírun yẹn hall olùsọ pé kọdùrú hamsina ọsìtìna yaani ayatan ó ní táìmù tó ń bẹ láàrin sàárì àti ìkọ́ mọ̀tà àti ìdìbò abẹ́kírun bí dèdè tá a lè fi ka aya fifty àbí sixty náà so tá a bá wo táìmù yẹn short time ni so a kẹ́kọ̀ọ́ kan bí a rí wípé oúnjẹ ọlọ́run ọba ó parí sàárì before alifájàrí kátó pé alifájàrí àmọ́ táìmù tánàbí parí sàárì yẹn kò jìnnà sí alifájàrí so ló fà tó fi á sí pé aláǹfààní láti máa jẹ títí lópin ìgbà tá alifájàre ò báyìí ti yọ tá a sì tó tá alifájàre bá dẹ̀ ti tó báyìí ká stop oúnjẹ eléyìí ni tó bá a mú jùlẹ̀ kọ́ yàtọ̀ sí rìwáyà míì tó ń bẹ tó ń ṣe ọlọ́run sọ pé tó bá já wá fún yàn kan tí alifájàre bá yọ ọba alẹ́ni tó ń jẹun lọ́wọ́ àbí tó lóúnjẹ tí ń jẹ àbí tó lómi tó mu tó wá gbé e dání báyìí ó wà lọ́wọ́ rẹ̀ báyìí kò sí nílẹ̀ mọ́ bó ti jọ wà lọ́wọ́ rẹ̀ ń ó ń ṣe ọlọ́run ọba ni kó bí abùkátà rẹ̀ kó tó gbé e lẹ̀ àmọ́ tó bá wà ńlẹ̀ ẹlẹ̀ kò yẹn sínú bọ́n tó máa ń bẹ lọ́wọ́ èèyàn wípé ọwọ́ ló wà pé ọwọ́ èèyàn ló ṣe kí ni ọwọ́ èèyàn ló wà bóyá ẹni tó gbé tíì àti búrẹ́dì tó wá gbé dání báyìí tó wá fi ń kanra wọn báyìí so irú yíyún yẹn sì lè lọ irú yẹn sì lè lọ so eléyìí àkókò ẹ̀kọ́ bí òun náà ni wípé ká lọ sáàrì lára ṣùgbọ́n ẹ má jà á ṣì ká wá sọ ọ́ di tó já pé wọ́n máa wá fi àlìfájàrí bá wa lórí ẹ̀ tán á tún máa wá jẹun lọ àlìfájàrí lásìkò tá a wà yín nísìnyí lásìkò tí sáàrì end ó jẹ́ five fifty three ní táìmù yìí báyìí five fifty three òun náà ní sáàrì end fàbẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala ó fún wa ní okun àtagbára téèyàn fi gba àwọn Ramadan náà jálẹ̀ ó sì gbàdúrà wa nínú ẹ̀ ó ṣe gbogbo àwọn orí tá à ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run àtàwọn ìtọ́lọ̀ máa ń ṣe fún yẹn nínú ẹ̀ téèyàn kì í rántí tọrọ ẹ̀ Ọlọ́run kò ṣe fẹ́nu kọ̀ọ̀kan wá nínú ẹ̀ الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وصحابته أجمعين وعلى سائر أمته إلى يوم الدين أما بعد إخوة الإيمان لنوعوا التسواجوا لين دكفوا لهم الله أتيشي الصلاة يطروا الصلاة فعن محمد صلى الله عليه وسلم àtàwọn ará ilé oṣù ọlọ́run àtàwọn sàábì rẹ̀ àti gbogbo ìjọ rẹ̀ lápapọ̀ nínú àwọn ẹ̀kọ́ tó ń bẹ fún ààwẹ̀ gbígbà nínú ẹ̀sìn Islam àbí tá a lè pè ní lára àwọn ẹ̀kọ́ sàárì eléyìí tí Islam mú wá tí anabi sallallahu alayhi wa alayhi wa sallam tá anabi ṣe àlàyé rẹ̀ fún wa. ó náà ní ìṣìnàbùl màáfi. لأنها تجرع الصوم وتنقص الأجر jíjìnà sí àwọn ẹ̀ṣẹ̀ àwọn ntọ́lọ́wọ́n ọba ṣe léèwọ̀ àwọn ọ̀nà tí yẹn máa gbà ṣẹ lọ́hùn torí pé àwọn ẹ̀ṣẹ̀ tá a rí yẹn tí ẹni tí ń gbà wẹ̀ bá ń ṣe tajrahu sawm ó máa ń fa àwẹ̀ ya máa yàn lọ́wọ́ a máa sọ àwẹ̀ di nǹkan tí ò ní kọ̀m̀plìtì ńláadá wa tanqusul ajra a sì máa dín ẹ̀san àwẹ̀ tó yẹ kéèyàn ó gbà a máa dín ẹ̀kú. nínú àwọn ìgbà wá nínú àwọn nǹkan téèyàn gbọ́dọ̀ máa jìnnà sí gẹ́gẹ́ bí aláwẹ̀ ó pọ̀ àmọ́ nínú ẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ àti àpèjúwe alghiba ọ̀rọ̀ ẹ̀yìn aláwẹ̀ gbọ́dọ̀ jìnnà sí i ká má máa sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn tí wọ́n ń pè ní tó yá pé tí ọlọ́rọ̀ bá gbọ́ pé ẹ sọ nípa àwọn inú rẹ̀ ò ní dùn tí ó dẹ̀ sí necessity kankan kò sí nǹkan kan tó béèrè fún pé kẹ́ ẹ sọ nípa rẹ̀ ìwà ń bẹ lára rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ ìsìláàmù ni pé ẹni ìwà tó bá ń bẹ lára ọmọ ènìyàn wàhásọ̀tàn ọmọ ẹ̀yà wa mùsùlùmí a gbọ́dọ̀ máa fún rere ẹ̀ káàkiri àfi tá a bá rí pé bùkátà ìdáàbòbò àbí ìdáàbòbò àwọn èèyàn kú lọ́wọ́ rẹ̀ ká má bàa fọ́ọ̀lù sí lọ́wọ́ tó bá béèrè fún un la máa sọ àmọ́ tí o bá sì bùkátà fún a máa ń bú yẹn láṣìírí títí tó fi já sí pé táṣìírí ẹ bá tú sáwọn èèyàn àyàfi tí bùkátà bá béèrè fún pé ká sọ láti fi séèkù àwọn èèyàn kúrò lọ́wọ́ ẹ̀ mo rò pé yàtọ̀ ń bẹ láàrin méjèèjì ká bóyàn pẹ̀lú bàjẹ́ tí ń bẹ lára ẹ̀ tí bùkátà sì béèrè fún ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n bùkátà ò béèrè fún káàtà máa wá sọ pé asáàfẹ́ tu láṣìírí akẹ́kọ̀ọ́ àwọn èèyàn máa so eléyìí kò dáa nínú Islam ẹni tó bá ṣe yóò máa gbẹ̀ṣẹ̀ na ń pè ní gíríbà nìyẹn so tí n tá ń sọ bá wà lára ẹ̀ yíò náà ń pè ní gíríbà láburú tí ò bá sí lára ẹ̀ yi náà ń pè ní ìparọ́mọ́ni so a gbọ́dọ̀ jìnnà sí ń tá a máa sí algíríbà ọ̀rọ̀ ẹ̀yìn ká máa sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn ẹ̀dàkùn ẹja jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ ní ń kó sí káàrò tó dé ẹlòmíì tó ń kọ̀ntínú nínú lára ẹ̀ náà ni ànàmíma òfófó òfófó ká máa sòfófó àwọn èèyàn láti máa tú àṣírí àwọn èèyàn agbọ́dọ̀ jìnnà sí agbọ́dọ̀ jìnnà sí ń tán pẹ̀lú òfófó torí pé òfófó sí irú ni yàní fìlmáànà àmà fìlhàkíkọ̀tì lẹ́sà bí sèyìn nítumọ̀ ó máa ń ṣiṣẹ́ ẹ̀dán torí òfófó tẹ́ rí yẹn ó lè túlù ó lè túlé ó lè àwọn tí wọ́n wá ètì ara wọn bí gbà pé wọ́n sàtìra wọn pé ká má gbàtà ara wọn mọ́ torí ẹ̀ Islam ó ṣe ilé wọ̀pá àgbọ̀dọ̀ máa ṣòfófó bákan náà alikẹ́rìbù irọ́ agbọ́dọ̀ jìnnà sí irọ́ pípa alaghishu ká máa jàǹbá àwọn èèyàn tí gbogbo ọ̀nà tí yẹn bá ń gba jàǹbá ẹja jìnnà sí àwọn ọ̀nà pọ̀ tẹ́lẹ̀ inú tí wọn náà mọ̀ pé jàǹbá ló ṣe tẹ̀ ní èyí so jàǹbá sì máa kó irọ́ sínú nígbà tó o bá ta nǹkan tí ò pé tó o tà á fún lóṣùwọ̀n tó pé o ti jàǹbá o ti parọ́ so téèyàn bá fi lè ṣe jàǹbá yóò kó irọ́ sínú ẹni bá ṣe jàǹbá ó ti kó ẹ̀ṣẹ̀ méjì pọ̀ a gbọ́dọ̀ jìnnà sí gbogbo àwọn nǹkan ní gbogbo ọ̀nà tá ń gbà fi báwọn èèyàn lò ẹja jìnnà sí tá ń pè ní jàǹbá àwọn èyí tá a bá ti ṣe ẹ̀tọ́ ẹlẹ́tọ́ tó bá ṣe dá padà ẹja dá padà fún wọn èyí tó bá yá pé kò jọ máa ń téèyàn dá padà bí kò ṣe é rí dá padà ẹja tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ká pọ̀ ní sàárà síwájú ọlọ́run kọ́lọ́mù ọba kó forí jìn wá lórí ẹ̀ bákan náà asokoriya ká máa fa àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ ká máa fa àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ ká máa fi wọ́n pa ká máa sọ̀rọ̀ sí wọn lọ́nà tí ó gbà tí ó gbà máa dùn wọ́n torí kọ́lọ́mù ọba ṣe nǹkan kan fún wa tí ò ṣe fáwọn lóore ká máa wá fi nǹkan yẹn lá wọn lójú ẹ̀já jìnnà sí i bákan náà sama'ul ma'azi ma'azi ìbá gbọ́ àwọn orin orin tí wọ́n ti kó ìlù bò tí wọ́n tún kó piano bò kó jìtá bò kó dùndú bò kó gbogbo ẹ̀ bò a gbọ́dọ̀ jìnnà sí torí pé orin gbígbọ́ ṣẹ́ràn nínú ṣẹ̀ríà ìǹtẹ́ yẹn máa ń jìnnà sí ni látàtàrú bí àfọ̀hálì báàdì máa ń yàn tẹ̀síbó na ìlàlẹ̀ ẹ̀lìmí tìhání min áàlì bìláàdì náà hàdà àwọn hábì ẹ má jẹ́ àgbàtàjẹ́ pẹ̀lú àwọn tó já pé wọ́n ń ṣàfihàn ara wọn sí ìmà min ahli biladina àdìhì nínú àwọn aráàlú wa yìí tó yá sí àtàrùn ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ máa bá wọn níbi ìlú níbi ijó níbi gbogbo ẹ̀ tó ẹja jìnnà sí nínú àwẹ̀ àgbọ̀dọ̀ jìnnà sí torí pé kò lè papọ̀ nínú ọkàn mùsùlùmí tilawatul qur'an sama'ul qur'an wa sama'u al-aghani sẹ́yìn ó máa lóun fẹ́ gbọ́ qur'an ó tún fẹ́ máa gbọ́ orin méjèèjì ò lè papọ̀ ìkan ń lé kan dànù ni ìkan ń lé kan dànù ni àwọn aburú ó sì máa ń rọrùn fún aburú láti lé ìbàjẹ́ láti lé dáadáa kúrò lára èèyàn ó máa ń rọrùn fún aburú láti lé dáadáa kúrò lára èèyàn àfẹnitọ́nà bá ṣàánú torí àjìnà sí an-nazaru ila ká máa wo àwọn nǹkan tí ò dá ìwòkúwò táwọn èèyàn máa ń wò lára àwọn àdánwò tó ń bẹ lọ́wọ́ wa lónìí làwọn tó já àwọn smartphone tá à ń lò ní oríṣiríṣi àwọn àwòkúwò ẹ̀já jìnà sí òbófin ọlọ́run ọba mú ẹ̀já jìnà sí pàtàkì jùlọ nínú ààwẹ̀ tá à ń bẹ́ẹ̀ yìí wọ́n gba ìgbà wá láti ọ̀dọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó jẹ́ riwaya abu hurairah radiyallahu anhu ó ń ṣe ọlọ́run bá ní man lam yada qawla zur wal amala bihi wal jahl falaysa lillahi hajatun an yada ta'amahu wa sharaba gbogbo ẹnikẹ́ni tó bá ń gba àwẹ̀ lọ́jọ́ kíjọ́ tó bá gba àwẹ̀ kò wá fi ọ̀rọ̀ tí ò da ìsọkúsọ ọ̀rọ̀ kò fi sílẹ̀ ó sì ń sọ tó ń ti gbogbo àwẹ̀ ìwòkuwò kò fi ilẹ̀ ó sì ń ṣe àbòsí jàǹbá ó sì ń ṣe irọ́ ó sì ń ṣe so ó ń ṣe ọlọ́run ọba ní falẹ̀ ìsàlẹ̀lá hajatun an yada'a ta'amahu wa sharaba ọlọ́run ọba ò ní bùkátà sí ààwẹ̀ rẹ̀ tó gbà oúnjẹ tí ò jẹ omi tí ò mu ọlọ́run ọba ò ní bùkátà sí láti san ẹlẹ́sàn lórí ẹ̀ sòtòrí ẹ̀ ọ̀tọ̀ ni kéyìn ó gbààwẹ̀ ọ̀tọ̀ ni kéyìn ó gbà ládàá ẹni tó gbààwẹ̀ tó ń gbọ̀gbọ́ kúwọ́ tó ń wòwò kúwò tó ń sọ̀sọ́kúsọ tó ń jẹ́ sàbòsí tó ń ṣe jàǹbá nínú àwẹ̀ ó ti gbààwẹ̀ ṣùgbọ́n kókó gba ládàá nínú àwọn tí jẹ́ kéyìn rí ládàá gbà òun náà ni eléyìí tí ànábì sọ yìí àkàràjà al-Bukhari nínú rúwáyà míì nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ọlọ́kọ̀ọ́bá tí ó bá ti jẹ́ ọjọ́ tí ẹnikẹ́ni nínú yín gbààwẹ̀ ọ̀ràn yẹn ní àbínáfilà fala yarfus kò gbọ́dọ̀ máa sọ̀sọ́kúsọ àwọn ọ̀rọ̀ tí ò dáa kò gbọ́dọ̀ máa sọ kò gbọ́dọ̀ máa ṣiṣẹ́kúṣe wala yaskhab bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ máa jà fa in sabahu ahadun aw qatala tí èèyàn bá bu àbúbá bá jà falyaqul inni tó bá jẹ́ pé èèyàn ló fẹ́ bá a jà kó sọ síta fẹ́ni ẹ̀fẹ́ àmúgbàwẹ̀ tó bá jẹ́ pé òun lágbára fẹ́ gùn lórí ẹnìkan láti dẹ́ni oúnjà kó sọ fúnra rẹ̀ lẹ́nu ara rẹ̀ pé à jẹ́ kó ẹ pé tí o máa kó gbàwẹ̀ kó sọ fẹ́ni ara rẹ̀ kó fi bẹ́ni ara rẹ̀ wí. so eléyìí ó jẹ́ nínú àwọn ẹ̀kọ́ tí ó jẹ́ sunna nebuwa Muhammad sallallahu alayhi wa sallam tá a máa ń lò nínú oṣù Ramadan àti gbogbo ìgbà tá a bá ń bẹ nínú ààwẹ̀ abẹ́lẹ́ أن يمن علينا بجزيل ثوابه في هذا الشهر المبارك وأن يزيدنا من خير وبركة إنه ولي ذلك والقادر عليه abẹ́lọ́hún àánú ọlọ́hún àlékún orí ọlọ́hún àlékún dáadáa bọ́lọ̀ kò ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn aláìsàn náà wọn ọlọ́hún bá ní fún wọn lálàáfíà àwọn aboyún ní wọn ọlọ́hún bá ní sọ wọn rọrùn àwọn tí ń béèrè orí ọmọ àti èyíkéyìí orí mi lọ́dọ̀ ọlọ́hún ọlọ́mọṣẹ́ ìjọ tẹ̀ wá lọ́wọ́ ọlẹ́lá ilaha illallah islam ọlọ́hún bá ní fún ní ọlọ́run bá ní ṣe àlékún orí sínú islam àti ìgbésí ayé àwa mùsùlùmí ọlọ́run májà jó àjọrẹ́ yìí wọ́n fẹ̀ẹ́ já máa lọ wájú sí gbogbo ìgbà ọlẹ́lá ilaha illallah àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí gbogbo ibi tí wọ́n wà tí wọ́n ti ń bá ní ráyé abẹ́lẹ́ wọn ọba kọ́lọ̀ ń bá ní ṣe ìdẹ̀kùn fún wọn bẹ́ẹ̀ ọlẹ́lá ilaha illallah gbogbo àwọn tára fi dẹ̀ ọlọ́run ni wọn àánú ọlọ́run ìdẹ̀kùn ọlọ́run oore ọlọ́run kọlọmọsẹ̀ ìjọ máa pọ̀ lọ́pọ̀ yanturu ń bẹ̀ ọlẹ́lá ilaha illallah. ẹni tí a béèrè ní ọ̀sẹ̀ tó lọ nípa ọ̀rọ̀ omi tá a fẹ́ ṣe síta sọ fún àwọn ẹlòmíì tó ráwọn kan náà padà tó ń pè mí pé àwọn fẹ́ ṣe so ó ṣeé ṣe káàrẹ́ lòmíì náà tóun náà rò fóun fẹ́ ṣe àkíní yẹn ti padà close torí pé a ti rí ọ̀nà àbáyọ sí i látọ̀dọ̀ ẹrù ọlọ́run so àwọn tí wọ́n ń jẹ́rù ọlọ́run náà tí wọ́n ṣègbìyànjú rẹ̀ abẹ́lẹ́wọ̀n ọba kọ́lọ̀ ń bá ní ṣe kí ni ó bá ní ṣe àlékún dáadáa fún wọn sọ̀rọ̀ tolómi bí yẹn àní bùkátà sí ma gbogbo àwọn bùkátà bẹ̀ ọlọ́run ọba ti bá wa yanjú ẹ̀ abẹ́lẹ́wọ̀n kún ṣàlékún gbígbàdúrà fẹ́ni kọ̀ọ̀kan wa هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك